ok ah, mo ti wo date mi mo dẹ̀ rí pé ó pọ́sibú kí n fún yín ní ọjọ́ kan àtààbọ̀ ah, mo mọ̀ pé thirty five cents lè sọ but kò sí tí n bá ti fún yín ní èdè àdé àfihàn ẹ lè ráyè títí di December mọ́ ah, mo mọ̀ pé ẹ̀ ní choice èmi ti wà lókè ni kò dẹ̀ sẹ́nibọ́dì tó lè já mi bọ́ téèyàn bá lóyún òrírù mi wọn ò ní rí n kò dẹ̀ lè réyàn mọ́ tó máa fi kú <laughs> ẹ má bá mi dúpẹ́ fọlọ́run ẹ fìyẹn lẹ̀ ọlọ́run gan mọ̀ pé mi kò nídìí kí n dúpẹ́ lọ́wọ́ òun náà mo ṣiṣẹ́ débẹ̀ ni yeah okay that's fine ẹ mọ bẹ ṣe máa ṣe ẹ bá pm mi sọ̀rọ̀ then ẹ listen sí àwọn conditions mi torí mi ò bẹ́yìn ṣiṣẹ́ rí first and foremost um, hotel ti má máa sùn ẹ make sure pé kò ń ṣe hotel tí àwọn cast tó kù àbáwọn crew yín wà mi ò kì í sun same hotel pẹ̀lú everybody then in uh, ensure we hotel yẹn at least maybe four star hotel um, um, uh, swimming pool room oúnjẹ tó ń serve lóòótọ́ yẹn lórí cutlery tó fi ń serve oúnjẹ yẹn gan ó láti mọ́ fínífíní. oh yes uh, that's fine. Uh, okay eh, tẹ bá ti get hotel yẹn send ẹ making check ẹ lórí google. Hmm. no no no I'm má lọ síbẹ̀ yẹn ẹ má lọ mo ti sọ fún yín mi less than seven thousand yes a day and a half it's okay no problem um, before nine àárọ̀ ẹ má try láti pè mí ẹ má try tẹ back pay me before nine àárọ̀ mo lè má bàa anything from nine àárọ̀ ni mo máa receive call èmi ti wà ń bẹ̀ ẹ fẹ́ gbogbo yẹn lẹ̀ mo dúpẹ́ mi dúpẹ́ mo wà ń bẹ̀ mi ò lè téèyàn bá ti lóhùn òdì irú mi kò lè rí èèyàn tó máa fi kú wọn ọ̀dẹ̀ lè yeah that's it all right anytime from nine o'clock àárọ̀ lẹ lè pè mí mi receive call anybody before nine thank you very much ẹ ṣé. títóbi. slow mm. slow àwọn ọ̀ràn ẹ̀ wà ní olówó rí nà ah, imagine ṣé ìran ẹ̀ ṣiṣẹ́ ní olówó rí ni ṣé wọn lọ́pọ̀tunity láti rí celebrity rí ni wọn fún un lọ́pọ̀tunity ẹ̀ máa ní zuzẹ̀. glass cup sanni fún mi drink nǹkan. next time tó bá pẹ́ tó lọ tó wẹ̀ máa dá sí òkàlẹ̀ tó ṣìkà because it's a privilege position ń ṣiṣẹ́ nínú mention your last one now. ò understand nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ kí ló dé. kí ló ṣẹlẹ̀. láti bí oṣù kan nísìn mi ò rí ẹ pé ó máa ṣàlùwàlà dépò pé ó máa kírun. kí ni mo fẹ́ fi ṣe kí ni mo fẹ́ fi ìrun kíkí ṣe sẹ́ẹ̀ nígbà tí mò ń wo orúkọ lójú méjèèjì tí mo fẹ́ di star tí mo fẹ́ dẹ́ntáyé máa mọ̀ mo kírun bíi pé màá kú ni mo yan náfìlà lóru bíi wèrè mo gbààwẹ̀ mo mọ̀ pé tẹ̀sùbà mi gángun tó yìí bọ̀ mo ti lórúkọ jọ kí ló túkù tí mò ń wá gbogbo nǹkan tó bá wùn mí òun ni mò ń ṣe mò ń gbénu ilé tó wùn mí mò ń sunbi tó wùn mí mò ń jẹ nǹkan tó wùn mí mò ń wọ nǹkan tó wùn mí jọ kí ló túkù tí mo fẹ́ fàdúrà ṣe kò sí mọ́ ọmọ àwa ni àwa ti kọjá ẹni tó máa lọ ń gbòòrò tó máa láwọn ò rí kí n má ṣe fíìmù mọ́ ti máa fi kú ọ̀bí anybody dá kí n bọ́ ta kọ́sọ̀ báwọn ò rí mi àbáwọn ò mọ̀ mí ìwọ náà mọ̀ náà ojú mi ṣí anything orúkọ mi ṣí anything so you know it ó yá sọ fún mi kí ni mo wá fẹ́ fi irun kíkí ṣe kí ni mo fẹ́ fẹ́ rí àdúrà ṣe i'm a legend a living legend so kí ló wá ń sọ. olómìdé. nígbà tí mo ní ìdẹ̀ mò ń pè é lójú méjèèjì ó dẹ̀ ti dá mi lóhùn ẹ jẹ́ kí n fáwọn tí ò tí ì pé tí ò tí ì dá lóhùn kí fún wọn láàyè kọ́ pé mẹ́rin kí calls má pọ̀ jù lọ́dọ̀ ọlọ́run <laughs> i mean ó ti gbé tèmi i'm gone mo ti wà ń bẹ̀ stop here má ẹ bá sọ yẹn fún mi mọ́. ok èmi fẹ́ lọ ṣàgbàlà torí mo fẹ́ kí n. ìwọ ní ìdẹ kí n má lọ decide pé mo fẹ́ fẹ́ lómi lẹ́yìn ẹ̀. Mm. ìwọ yìí mi ń gẹ̀ kúrò ní má bẹ ọlọ́run má lọ kí n má ní pé mo fẹ́ mọ́ bá lè yọkàn torí orúkọ mọ̀ lè fún mo sí àpò bẹ́ẹ̀. Johnny? Uh, shower, okay. All right. Ẹ ti débẹ̀. Okay, ṣé wá rí láti ibi tí ẹ wà yẹn? Anybody tẹ bá ti rí kó jẹ́ ajá àbí ẹran kò báyìí yes anybody ẹ kàn sọ fún ọ yìí pé ilé olúmídé ògúndé ògògó lẹ̀ ń lọ adátọ̀ kò sí ẹni tí ò bá mọ bíbà ẹ á jẹ́ pé ó ṣẹ̀ dádúgbò ilé nìyẹn kó jẹ́ ẹni tó kó dé lánàá ó ti mọ lé <laughs> Yeah, yeah, yeah. Ah, yeah. Uh, she, okay, ma, am I expecting? Yeah. Olumide, má sọ fún mi pé o ti fẹ́ lọ sí location báyìí o. Ó eh? ti wà pẹ̀lú wa látijọ́ inú wa ń dùn aráyè like one very happy family. Babes, kò ń ṣẹjọ́ èmi náà. Ok, ṣé kí n sọ tòótọ́ fún ẹ? Tó bá fi jíjà èmi gan, mo ready àti ṣiṣẹ́ in the next one year. Nítorí pé èyí tí mo ti ṣe sílẹ̀ wọn bí àwọn ìdákọ̀wò in the next five years ṣùgbọ́n èmi ló fẹ́ rí èmi ló fẹ́ wò gbogbo fẹ́hùn sì bá ti sí wọn lọ́n kan wọ́n sọnù ni wọ́n ní kò dùn kí ni mo wá fẹ́ bọ́ lọ́wọ́ fà wọ́n máa ń sunkún bẹ̀ mí Báyọ̀ Tìjání tó ń bọ̀ ìyá àgbà dàrẹ́tọ̀ ni ó ń sunkún bẹ̀bẹ̀ ni mo dẹ̀ ti sọ fún pé one day <laughs> pé eight hundred thousand ni ó ní kí n jọ wọn ò mind amen mean kí ló tún kù. a dúpẹ́ fọlọ́run. ọ̀rọ̀ ọlọ́run kọ́ mo ti wà ń bẹ̀ ni. ẹ̀wọ̀n bí ìyá anybody tó lè gbé mi kú mbẹ ìyẹn sure ah ìyẹn ti kú ológun ó dẹ̀ ti kú ntọ́lọ́hún mo ti wà ni ah excuse me hello ẹ ti yà ok ẹ straight down ẹ má kí n fi gbéraga sí ẹ jáde pàdé yín ẹ tọ́ra director lẹ́yìn náà mo ń bọ̀ dẹ̀ jẹ́ sáré mi. You want to play game on my phone again? It's okay. mo ń bọ̀ jáde. Okele! Okele! mi. Mr. Bayo Tijani ṣẹ́bí kórede. ṣé wàá okay ṣé kò you jù fún yín láti get bí bàyí ṣá. ah that's good ẹ pẹ̀lẹ́ torí tí náà mo ṣe wá ń ta. Oh, ẹ̀yin ni mr ogunran wa kẹwàá mu ọ àbí. ẹ má bínú abẹ́yìn ni pa wọn. kí ló ń ṣe yín náà ah i know you to be a director and i know you to be a producer kemi so kí wàá ní drama tẹ́fẹ́ máa act fún mi ẹ fẹ́ máa ṣe tíátà fún ní tíátà àbí <laughs> ẹ jẹ́ wọlé jàre this is my house. are you joking ṣé ìbejì lògùgò ni tọ́wọ́ yẹn jẹ́ bèjì gan ẹ̀jọ̀ ra yín náà. ẹ stop ẹ jàre o oh, ẹ ti ro ní tíátà pín pé wọn lè kọ relay for your information ẹyọ kan nú àwọn lémi lélẹ̀ mo ní méjì irú ẹ ní Ìlọrin ìlú àlàáfíà mo ní méjì ń bẹ mo ní kan ní Ìbàdàn mo ní lẹ́kọ̀ọ́ sí bíi méjì sí so we are good kí ló ń ṣe yín ẹ wọlé mẹ́ẹ́. Bayo Tijani director Kemi producer èmi tẹ wá wà lélẹ́yìí are you guys okay? ẹ mú nǹkan kẹ́tọ́ débi ni. very much okay boy yín kọ́ ah. ẹ wọlé jàre this is my house ẹ wọlé. no ṣe ṣe ẹyin kọ́ là ń bèrè. ẹyin kọ́ là ń ẹ stop ẹ this is my house jàre. then confirm number náà ẹnì kan ọmọ fẹ́ kọ́ mi. shut up this is my house jọkọ ìṣonúlé. Ah. bẹ́ẹ̀ jẹ́ kí n lọ confirm nílẹ̀ nílẹ̀. Okele! Okele! Ilẹ̀kùn jáde. Mr. Bọ́yá ti já ni. Kékeré ni. <laughs> Mo mọ ẹ dáadáa. Thank you ṣùgbọ́n jọ Mr. Ogunla béèrè. Wọ́n ti jáde ṣùgbọ́n madam ló wà nílé. Ṣùgbọ́n madam ló wà nílé. Ó yà wèrè ni, ibo mo jáde lọ, èmi kọ́ lélẹ́yìn ṣé ẹjọ́ wà ní. don't know him. Ah, kele ẹ wọlé ẹ wọlé. are you okay. ẹ wọlé. mr Banjo. Ah, ọkùnrin yẹn jọ mí ṣàkóso ah, ìwọ̀n yín rí i. ó dà ipò ti ṣe ìyá mi ó dà ipò já wèrè èmi ní sọ́mọ̀ mi. ní sísè kéde. ó dà ipò ìwọ̀ ń ṣe. ó dà wèrè ni. o ṣe ń ṣe ni. kábàárí bá rí. èmi ò mẹ́rin ó gbà mí ní etí eh. èmi aṣọ àwùsá fún ẹ lónìí. Mama, so I'm not even looking. I'm not even looking. Come on, Jack. Mr. Báyọ̀sì jàre mo wà pa ṣàlàfíà lọ wà inú mi dùn láti rí inú mi dùn láti rí I'm so happy thank you very much ma ẹgbẹ̀lẹ́ ah nice to see you good afternoon ma. Eh, mo wo fíìmù yìí kan recently ah kí ló orúkọ o ẹni ọ̀wọ̀ ah movie yẹn máa dùn o Mr. Bayo I give it to you ẹ try gan movie yẹn wà so interesting. ọlá yẹn ọlọ́lọ́run la fi ṣe. <laughs> ọlá Ọlọ́run ni ó dẹ̀ kọ́ wa lọ́gbọ́n tó pọ̀ gan. ọlọ́lọ́run tọ́lá yẹn wò wá yes ma. ẹ kú ṣe Ọlọ́run máa fún yín lágbára sí láti máa kọ mí ẹ ṣe inú mi dẹ̀ dùn pé ọkọ mi fẹ́ wà ní múvì yìí. inú àwọn náà dùn ọkọ rẹ̀ láti bá a ṣiṣẹ́. o oh, producer mi nìyí oh. Kẹ́mi Kórèdé lórúkọ wọn. Oh, ah, nice to meet you, ma. Same here. Ẹ ma, ẹ ṣe pé ẹ fẹ́ lu ọkọ mi ma. Pẹ̀lẹ́. Ah, ẹ̀yin dẹ̀ náà lọ mú níta o, ẹ rí wọn ni. Eh, no, security la rí, ó sọ pé wọ́n lọ mẹ́nì kan, bọ̀ òun mi ò ṣọ́pà wá ni, tó rà rí wọn. Ibẹ̀ mú wa bí màtọ́ receive call yín tán ní àwọn fẹ́ lọ mọ yín níta. Eh, bí a miss ara nìyẹn o. Ó lè jà miss ara wa, àmọ́ bóyá ẹ bá wa pè wọ́n, so wọ́n lè mọ̀ pa tiwa nílé oh my god nígbà tó ń lọ ló fún ọmọ ẹ̀ ní fóònù pé kó máa fi play game that's the only phone tó dẹ̀ ní. because a fẹ́ lọ sí àwọn one or two places láti lọ fún àwọn èèyàn ní ìwé eré ta fẹ́ fi ṣe iṣẹ́ iná ni ẹ má bínú máa tó di ẹ̀yin náà mọ̀ bí àwọn celebrity ṣe rí nítorí ẹ kò kí n fẹ́ jáde ńlẹ rárá mo ṣàkí bó ṣe lọ ń sìn ọ̀n fẹ́ ya fọ́tò tó fẹ́ gba autograph ẹ̀ tó fẹ́ gba fún nọ́mbẹ̀ tó fẹ́ invite ẹ̀ fún lunch gbogbo ẹ̀ ló máa ṣe níta báyìí. ayé àwọn celebrity nìyẹn ó máa tó lè ṣe gbọ́. ìrà wọn ò dé ní wálẹ̀. àmì ò ṣe rẹ̀. wọn ò ní pẹ́ dé ọtí yìí náà ṣe lọ wọn máa tó dé bọ̀wọ̀ ẹ jẹ́ kí n yẹ tàbí nìkan tó dé. ẹ táwà. ọkẹ ló jáwé lé mi á fàlù mi á fàlù nílé ẹ bá bá la bá ẹ sọ kí bá lọ lé mi lẹ́ẹ̀kan ó yà wèrè ní nílùú lé mi wọ́n ti wọ́n ti wọ́n wọ́n ọ̀daràn ó kiri sọ́ọ̀mù nǹkan ni. wá ebi ti pẹ́ nílẹ̀ yorùbá mo ti di yorùbá fa kẹsẹ́ gẹ̀rẹ́ káwé tí mo bọ̀ kiri. ó kele ah. sọ́ọ̀mù nǹkan nítorí ọlọ́run eh. ah, nínú ilé mi. ní eh. iná sọ dà wá wá wá nínú ilé mi babes sori abẹ́lẹ̀ eh, yìí. Kẹ́kẹ́ kẹ́kẹ́ ah ah ọ̀daràn ah, ó kele ó kele. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ jàre mọ méjèèjì ẹ pẹ̀lẹ́ ṣẹlẹ kó lórí burúkú lókèlè. ṣẹlẹ kó kèlè máa ó máa ya wèrè lọ́jọ́ ayé ẹ̀ ni ní ẹni tí mo gbà sí ẹnu gate ah, kó tún máa tì mí padà kó máa sọ pé èmi ò ní inú ilé tí mo fẹ́ wọ̀ imagine lórí pé mo kọ̀ jáde síta àwọn tó ń wá mi bọ̀ kí n receive wọn o òkèlè ò lè jẹ́ ìwọlé mọ́ṣá ṣẹ́ni pé mo rí pé sẹ́ǹsì wà nù pé yìí choose láti má gba gate man ṣá ṣẹ́ni pé lórí burúkú ni. ẹ̀kọ́ ẹ̀ ní sùúrù àníkẹ́ ní sùúrù ẹ̀ farabalẹ̀ farabalẹ̀ ká lè mọ ibi tá a ti máa help situation yìí ah, ah, ẹ ti bókèlè ẹ ti ṣépè fún ẹ ti wọ́n lépè kó kàn mí ẹ tún wá bọ̀ ẹ tún ta bá mi pé mi ìrówó gba gate man ṣé èyí nílé lórí ni. títa ni ń béèrè bá ẹ stop ẹ jàre ẹ stop ẹ ah, ah mò ń fẹ́ jẹ́ òkèlè sùn yín ẹ sọ pé ta ni mò ń béèrè ah tí mo gbé ẹgbẹ́ yín bìbà yìí ẹ yẹ mí ah ẹ wo ẹ wo ẹ wo ẹ má bá wọn plan o tó bá yẹ pé prank ti gbogbo wọn jà láti play àti òkèlè àti gbogbo wọn ó máa upset mi gan ẹ má bá wọn plan mi ò fẹ́ mi ò fẹ́ ṣó ti yẹ yín sì ẹ má bá wọn plan ẹ má bá wọn plan mo respect mo fi yín sí kú ọ̀wọ̀ ẹ dúró bẹ́ẹ̀ o ẹ dúró bẹ́ẹ̀. ẹ̀yin wo ẹ mọ̀ mí ni. mi mi ti get kí gangan ló ṣẹlẹ̀ ìta gangan lẹ̀ ń béèrè. ṣé ẹ mọ̀ mí ni. Ah. olùbídé ògúndé ló wà wájú yín náà aspiring actor olúmídé ògúndé kọ olúmídé bákàrẹ ní kí ló ṣe yín tẹ̀ ń ṣe báyìí bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ sáré wọlé lẹ́ẹ̀kan tẹ̀ ń tẹ̀ sọ pé kìnnì kan tẹ̀ ń mú òkèlè lépè mo ti mọ̀ ẹ̀pọ́n ti gẹ̀ẹ́tì bí tẹ̀ tí wọ́n sáré ta bá mi pè mí òróró gba gate man bẹ́ẹ̀ mo ti mọ̀ ẹ̀pọ́n ti gẹ̀ẹ́tì yín final final ẹ̀sùn wa wítàwé tó ṣẹ̀sùn lẹ́yìn olùyìnjọ́ ogun gbé ọ̀hún kú. ẹ jọ ẹ mọ ẹni tó gba best of nollywood award best actor two thousand and fourteen ṣẹ́mi ẹni tó gbà. òkùnkùn ló gbà kò ní bàjẹ́ fún yín láéláé. àmín. fantastic ẹmọ tó gba city people awards best actor two thousand and sixteen. mr olumide neighbor mi ló gbà. beautiful abbey awards ní amẹ́ríkà nígbà tí mo gbà tí mo gbà dé mo celebrate ẹ̀rántí abẹ́ ẹ̀rántí. àwọn náà ló gbà. mo tún gba award méjì papọ̀ lẹ́ẹ̀kan náà best producer and best actor mi ò ṣe wèrè ọlọ́run ló fi rán mi mo dẹ̀ mọ́ṣẹ́ yìí ni ṣó ti yé yín sìn ẹ̀ mọ́ abẹ́ mọ́. àwọn náà ló gbà. i'm right before you now. kí ló ṣe yín. ọkọ ẹ̀yin kọ́ ọkọ ẹ̀yin máa ṣe báyìí ah, ah. ṣe ní pípẹ́ fẹ́ blow gbogbo náà la fẹ́ dàbí Mr. Olumide má nìyẹn blow jù gbogbo everywhere ló ti blow káàkiri epo títí tí yóò tí ì dé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ transformer náà wọ́n ti gan transformer wọ́n ti blow ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ gan transformer ni ẹ̀yin tí ì blow kò gbaná ah, ah. mọ mi jẹjẹ. ọ̀nkú ìtumọ̀ orúkọ mi ẹ ti ẹ ti bá ah, informant yẹn ń gan-an ẹmọ kan fẹ́mi pẹ́ tó pé mi rówó gba gateman lẹ́ẹ̀kan tó tó a máa ṣẹlẹ̀ sí kò sẹ́ni tí ó máa lè rescue mi ẹ mọ ẹyin olùmídé àbí. ẹ jọ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan please tell me ní gangan ni neighbor mi. yes èmi ò ọmọ kúlódò this is me. ok ẹ nǹkan ẹ̀yin ti gan mọ́ transformer ẹ̀ tí blow ẹ máa blow ni ẹ̀yin ẹ dúró time ẹ dúró báyìí ẹ má lọ o ṣe bẹ́ẹ̀ yìí lolú mi dé àbí bẹ́ẹ̀ kọ́ ẹ dúró ẹ ń bọ̀. ẹ má lọ tẹ bá dẹ̀ máa lọ ẹ padà lọ ẹ má gbọ̀nà bí ọ̀nà báyìí ní kẹgbà olùmídé kí ẹ fún fún yìí. Ah, ẹ má blow ẹ má blow ẹ kàn má kò tí ì tó táìmù what's happening kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí ah, irú plan òṣùwò lélẹ̀ irú irú eré òṣùwò ló ń bá mi ṣe yìí náà. Okele Okele. naam mọ́mì báwo ni. níbo ni ọkọ mi gbà lọ ah. àti bíi thirty minutes ó ti kúrò nínú ilé mi ìdẹ̀rẹ̀. Ah, wọ́n ní àwọn ń jáde àwọn fẹ́ lọ mú àwọn àlejò àwọn àlejò sì wọlé èmi ò rí ọkọ yín o. ẹ eh, nà àwọn àlejò sì wà nílé ṣe òtítọ́ bí wọn à kò lè tíì dé. èmi ò rí ọ̀gá èmi rò pé wọ́n ti wọlé mi ò tẹ ẹ níwọ̀n. irú rìn wò lélẹ̀ báyìí ọ̀dà lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀ tó wà ní níbọ̀ wá yẹn lọ bèrè bóyá bóyá wà ń bẹ̀. ṣé ìyá gan ṣe. tí ò bá wá rí ń bẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn security. ìyá kun. kò béèrè pé security. okay kó béèrè pé bóyá bí oná gbà kò lè lọ débi tí oná bá mọ̀ pọ̀ máa ń ṣeré lọ bá mi wá lọ síbẹ̀ ah, ah this is taking forever. Bẹ́ẹ̀ni ẹ̀yin guys kí ló ń ṣẹlẹ̀. mi náà mo lóore ọwọ́ tó sọ lọ́wọ́ lẹ́yìn ẹ̀ lẹ́yìn àmọ́ kò sọ ọmọ ọmọ ìyá mi bọ́dàgẹ́ ń já ibi tí mi láìkì ẹ̀ dé tí bá kọ̀ lọ wo múvì tó sí inú ẹ̀ tí ò ń ṣe tiẹ̀ lásán àbúyọ̀ ọkọ̀ fíjọ́ ẹnu ẹ̀ ó dá tí bá kọ̀ mú bàjẹ́ fi sínú tó bá lọ one minute tó try ni ó máa blow ni bọ̀bọ̀ eh, ó máa blow ni àwọn eh. ah, tó ń sọ lélẹ̀. ọlọ́run ṣe anáyé ṣe sọ ẹ bẹ́ẹ̀ ló ṣe rí ṣe ibi tèmi la ẹ dé tí mo kó ẹ̀jẹ̀ tí mo gun ẹmu sórí kápọn legalize gay nàìjíríà ọlọ́run á fẹ́ ní ṣáwá ní táwọn ọ̀bọ yẹn ń lè ní fẹ́ ọjọ́ ọlọ́run ah, ọjọ́ dá. aláyé ó mọ tó ṣẹlẹ̀ ni òyà ṣé fún wa bóyá máa ń ṣe kò ní tán bẹ́ẹ̀ àlàyé kú olórí ẹ̀yìn o mátànà ló máa ń pẹ́ lọ́dọ̀ àwọn ọmọ oróṣẹ́ fún wa ṣèmí ló sọ ó ti yẹ ṣèmí àlàyé. orin ti tẹ́lẹ̀ nìyẹn àlàyé ó ti ó ti pẹ́ náà. àgbà yẹn ti lọ yẹn ti lọ náà yẹn ti jì. àárọ̀ sọ̀sùn. ẹ sọ yẹn ti ṣèmí ṣèmí àlàyé ọlọ́rọ̀ ni wọ́n lọ́nu tiẹ̀. orí ẹ orí ẹ orí ẹ ló ti bẹ̀ ó ní kó. mo ń ṣàtò olúwo sẹ̀mí kẹ. ẹ bí ẹ pẹjọ ní problem kan láàrin ara yín. Mm-hmm. jẹ́jẹ́ tèmi lèmi ń lọ nígbà tó lọ́run ti ṣèmí star mi ìran yàrá yẹ ní bọ́ọ̀dì. a má lọ jẹ́jẹ́ mọ́ látẹ̀mí lọ kọ́ọ̀sì anything tó bá wù ẹ́ láàrin àwọn ẹjọ́ ń ṣe múfì yẹn náà kò sẹ́ tó ṣẹ̀ tó kò fẹ́ nà. Ah, jẹ́kọ̀ mọ̀. ó dà ọmọ nǹkan tó bá a ṣe ọmọ nǹkan tó ló ti láwàá lẹ́yìn adé hmm. ó lè pààrọ̀ mọ̀ ọkọ ṣe kábẹ́ kábẹ́ bá ọ yẹ ká ṣe dáko náà mọ̀ ọmọ ó ti yí ẹ mọ̀ yá mi. ẹ yá ẹjẹ jẹmọ àpàrọ fún yín mo tún kọ́ àtì lára. ọmọ ọmọ kọ́ àtì lára kó sáàjọ ọmọ ọmọ. ayé òkèlè ti ayé ẹ̀ ti bàjẹ́ àsìkò táwọn bọ́ọ̀sì máa ṣiṣẹ́ fún mi lóde yìí gbogbo owó tí mo ti ń fún ọ látijọ́ tó ti ń béèrè pé ṣé yàn ṣẹ̀ tó kílé ti tán ayé ẹ̀ ti fún ìṣẹ̀lẹ̀ mi sponge ni. Hey, enjoy. Ẹ jọ wa. Ẹ wá. Ẹ̀yin guys ṣe wà wá. Ewu lẹ ṣe. Ẹ̀yin guys. Ẹ̀yin guys. Okay anyway ẹ jẹ́ kẹ́yìn ẹ jẹ́ ká gbẹ̀yìn ẹ ti sẹ́gbẹ̀ kan. Ṣé àwọn kan lórí burúkú lókè lè ṣá? ọ̀kẹ́lẹ̀ tẹ́mi ń sanwó oṣù fún gate man mi ṣé wọn pé bàbá ṣí èrè ni kókèlè ṣí gate fún mi mo jáde àwọn tó ń wá mi bọ̀ kí n mú wọn wọlé ṣé yẹn sìn mo dẹ̀ mú àwọn yẹn bó ṣe dẹ́nu ọ̀nà òkèlè jẹ́ ká àlejò wọlé èmi tí mo nílé ó tì mí síta mo ní à òkèlè ó ń ṣí èrè ni ó bí mi inú débi pé mo kó gbàtì fún un ṣé mo nẹ́sìn tí òkèlè ṣe òkèlè mẹ̀gáàdì tèmi tí mo gbà síṣẹ́ nẹ́sìn tó ṣe ni pé ó ju àdá òkèlè mà lé mi nì ah, mo ní ó dà yín pé ayé òkèlè ti bàjẹ́ mo move lọ sọ́dọ̀ níbọ̀ àyẹn tó jẹ́ mọ́ mi jẹ́jẹ́ mọ́mí jẹ́jẹ́ yín tèmi ṣé wàá òkè òkèlè ah, gateman mi tẹ́ máa ń sọ pé ọmọ dáadáa ń ra ṣé àmọ́ kó ti yí lórí ṣáṣẹ́ àmọ́ kó ṣí èrè òkèlè tẹ́ ń sọ yìí ó lé mi kó nílé ni ó yọ àdá sí mi ni ah, mọ́mí jẹ́jẹ́ wa ni ah, kí ló ń ṣe mí ta lè mi kémi kúrò nínú ilé àwọn èmi bú àwọn pé àwọn olówó táwọn máa fi gba gateman mi náà kí ni mò ń sọ kí lẹ̀ ń sọ yìí mọ́mí jẹ́jẹ́ work out níṣà wọn á ní òkè ó dàbí pé àsìkò tó tó kèlè máa jẹ́ bá báyà ṣóyè gbogbo owó tí mo ti fún yín látijọ́ yìí mo fẹ́ kó ṣiṣẹ́ ẹ bá mi nà òkèlè bíi wèrè ẹnà kó jẹ́ pé kémi fúnra mi rí kí n má dààmú mọ́ ẹnì ṣó. èmi àbò. Hmm, bóyá òun àbí. Ah, kí ló ń ṣe yín náà ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀. jọ má bínú jàre kí ló kọ sẹ́yìn aṣọ yìí. ó plain àwọn ọ̀kan kan sí. kò gbọ́dọ̀ plain ó ṣe máa plain nígbà tó jó rẹ́yìn ẹ̀ tọkọ Mayweather síbẹ̀ tó fi lè wá bá mi pé kí wọ́n lọ bẹ dọ̀ bọ́bọ́ mi kí n láìkí irú àwọn kan báyìí láìfẹ́ ni nà ọ́ bọ̀ bọ́ ṣe báyìí gbé bùkátà kí n gbé tèmi nà ọ́ kí ló dé ẹ̀yin guys ẹ farabalẹ̀ o ẹ farabalẹ̀ ṣé ẹ̀mí tó wà wájú yín ni. ànáyìn o tó bá tó bá wò dáadáa o rẹ gbọ́n yìí ni àwọn nínà wọ́n ti dá mi mọ̀ <laughs> ah, kí ló ṣe yín tẹ́lẹ̀ o mọ wọn kọ bọ̀dá àná láyé gbà yẹn táwọn yàrá yàwá gáfara tó ń ná yẹn àwọn lọ́yà síbẹ̀ náà ọmọ ya láàrin èmi àti ẹ má dá mi lórí ìlú èmi mọ tí mi ń ṣe mi ń ṣòpò nu o kì í ṣòpònà àgbàlagbà lèmi náà o báwo ló ṣe máa yàyàn sínú nǹkan tó ní tó ní lè sọ yìí tó ń sọ fún mi kọ́bọ̀ àtijọ́ àbí tuntun. first kọ́bọ̀ first kọ́bọ̀ bá rí wàá rí kí wọ́n ṣe wọ short nìkà náà rí àwọn ní ala. ah òun ah, wọ ah, short ah, nìkà fáwọn ni. mi ìwò yín láti ibi ẹgbẹ́ ni o. mr kọ́bọ̀ ìpẹ̀lẹ̀ ẹ stop ẹ̀jọ́ kọ́bọ̀ mi ti báwo. ah olùmídé ògùn dé ògògó ló wà wájú yín náà kí ló ṣe yín. wà ṣó ń bẹ ni ṣé wọn bá láyé jorúkọ jẹ ni àbí wá impersonate. shut up shut up you are very stupid wọkùnrin kan kúkúrú bí èṣù yìí tó bá tún sọ nǹkan mi máa yọ bàtà máa fi fọ etí ẹ èmi impersonate kí ni mínì yẹn. ada ló ń so stupid shut up wọn náà dẹ dákẹ́ ọmọ ìyá mi máa da ló ń jàre ní sùúrù ní. that's okay jàre that's okay. wọn náà shut up dáàdi yín ló ń sọ̀rọ̀ lọ́wọ́. ẹ wá dín pẹ̀lú kèlè fún mi. gẹ́gẹ́ bó ṣe sọ ògògó ní ìwọ àbí. ó ti yí ẹ. kí ni tó wá ń ṣe àwàdà yín lé tẹ́lẹ̀ náà. ẹ ẹ o ò lè parọ́ ọmọ ìyá mi ògògó ni ẹ ṣọ́ arógògó tí wọ́n sọ yóò láwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tá à sọ fún un tá a dẹ̀ ti sì dúró lórí ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ pé àlàyé ti wà ní tó dẹ̀ jẹ́ wọ ni àwọn ti sọ fún pé tẹ́ni bòdì bá ti ṣe é kókó ìwà kó jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ straight. ẹ sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀. Hmm. ọlọ́run tí wàá ṣe ó tí wàá gbóúnjẹ yẹn ó gbó ọlọ́run òjòkòrò ṣẹ́ mọ́ àwọn náà. pèsè tó mú yẹn gangan òun gangan làgọ́ fẹ́ ọmọ ìyá tí ògògó gangan bá dé tàbá ṣetán pẹ̀lú ẹ̀ ó máa lóhun òun náà wà ọmọ ayé ẹ bó wọ. èèyàn kan ti bá mi lọ wo ibi tí wọ́n wà wọ́n ti fẹ́ bá mi pè wọ́n wá ẹ má wọ orí ọmọ tó dé. madam it is obvious ọkọ tẹ bá ṣiṣẹ́ ọbẹ bá ṣiṣẹ́ ẹnu pé kò ní kò rí bẹ́ẹ̀ bó ṣe di ọ̀rẹ́ tàìmù náà nìyẹn tó post wa títí títí títí dáàbì náà làwọn ò àìwò ilé ti sún mi bẹ́ẹ̀ ká máa lọ. director máa ń pinnu ẹjọ́ madam ẹjọ́ nítorí ọlọ́run tí ọkọ yín bá fẹ́ two hundred thousand naira extra máa bá wọn fi sí á jẹ́ one million naira ẹjọ́ director ẹ ní sùúrù ṣe ti gbọ́ ẹjọ́ ẹ bá mi bẹ̀ wọ́n ẹ jẹ́ kó wọ́n bá mi ṣiṣẹ́ mo ní àwọn actor tí mo lè lò bóyá tí ayé bá nífẹ̀ẹ́ tí gbogbo èèyàn nífẹ̀ẹ́ n tó ń ṣe mí nìyẹn má ti dìde ti pẹ́. Ah, kí tèmi rí máa ń ṣe báyìí àti ìkẹsẹ̀ kan ọmọ odò kò ní ti fà tábàkì méjì sí kọ́ àti bẹ̀rẹ̀ ṣe òfin kọ́ wà lábàá mo ti gbọ́ o máa bẹ́tà ká gẹ̀tẹ̀ dì ká gẹ̀tẹ̀ dì mí ni dáhùn iṣẹ́ yìí náà ó máa ní mí lára náà. ẹ dàrẹ́tọ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ tí èkè èzì ẹ jọ nítorí ọlọ́run ẹ wo tí ò bá fẹ́ ṣe iṣẹ́ yìí kò ní ní kẹ́ wá bá torí mi ti ẹ̀rí lè yiri wọn wá bá nílé kò sẹ́ni bòdè tó ti wá bá nílé fún pé iṣẹ́ rí ọ́fíìsì náà ti máa lọ ń bà bàbá tó bá yín sọ̀rọ̀ lórí fóònù mo rí ìfẹ́ tó ní sí ló ṣe invite yín pé kẹ́ wá sílé òun ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ọkọ mi ò kì í ṣèyàn bẹ́ẹ̀ àmọ́ mo ṣọ́ọ̀bù ká tó rí ten minutes ó máa wọlé. ok ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣọlá ok. mo ti kú ni àbí ghost ni mí ni. Ah àwọn èèyàn kan tiẹ̀ dá mi mọ̀ mọ́ mo ẹ má jẹ́ kí n ṣàgbákò ayé mi lórí pé mo kọ̀ bọ́ síta kí n bá àwọn àlejò tó ń béèrè mi àwọn àlejò bó dá mi mọ̀ ah! òkèlè kò dá mi mọ̀ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gan kí ni nǹkan tó ń ṣe mí gangan pàápàá ah! ẹ̀dọ́ tó bá jẹ́ pé mo ti ẹ̀kú ta ló pa mí ṣé bí èèyàn kó ikú nìyẹn ni ìní fún ìjáde ilé kò sówó kankan lọ́wọ́ mi nọ́mbà ìyàwó mi nìkan tí mo mọ̀ lórí ó ṣe change fóònù ẹ̀ ni. ṣé ẹ mọ̀ Olúmídé Ògúndé tó máa ń ṣe fíìmù. kí ẹ pè ní ogogo ogogo very good ẹ mọ̀ ọ̀nìyàn rẹ ni star bíi Ronaldo ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú ó ti kú níbo mo ní ṣé ó ti kú ni. sọ̀rọ̀ fẹ́ gbájẹ́ ní ni. níbo ló ti kú. ẹni sùúrù. sáyà parí. wọ́n bí i. àgbà mi. níbo. àgbà àyà wọn ni. ògògó ni ọ. ọjọ́ orí kọ́ mi. àgbàlẹ̀ wà nínú àyè. sọ̀rọ̀ fẹ́ gbájẹ́ ni. ògògó ti kú ọ. ògògó ni ọ. ẹ káàsán sá ẹ jọ ṣé mr ọdún adékọlá ni mo bá sọ̀rọ̀ ìyàwó olúmídé ògúndèmí ẹ káàsán sá ẹ kújọ́ mẹ́ta adúpẹ́ fọ́lọ́run àláfíà làwà ẹ jọ sá mi ìmọ̀ bóyá àyàn àtọkọ mi jọ wà papọ̀ ni ó ti kúrò látàárọ̀ mi ò rí and i'm so worried. no no no no no no no ó dá sá kò mú fóònù ẹ̀ kúrò nílé fóònù ẹ̀ wà nílé ó dà sá ẹ ṣé mo dúpẹ́ ẹ máa get back sí nǹkan tó bá ṣẹlẹ̀ sá ẹ ṣé sá. Ah, ẹ ká sàn ẹ jọ ṣé ọkùnrin mú ìwà Adémọ́lá nìyẹn ẹ ẹ káàsán sá ẹ adúpẹ́ fọlọ́run ìyàwó olùmídé ogundè ni <laughs> yẹ sá adúpẹ́ sá ẹ ẹ jọ mo fẹ́ béèrè bóyá ọkọ mi wà lọ́dọ̀ yín ni. no no no kò sí nǹkan kan ó jáde látàárọ̀ ni kò dẹ̀ tí ì dé and i'm so worried. Ah, ok sá lágbára ọlọ́run sá ẹ ṣé gan mo dúpẹ́ ẹ ṣé take care. Hello? Um, please, is that your main fashion song? Um, Olumide Ogunde is wife. ẹ kú kàlẹ́ sà ẹgbẹ́ má bínú pọ̀ gàdá yín dúró látàárọ̀ ẹ jọ sà ó wù mí kí mi ní ò bá ṣe. ẹ bá ṣe mo bẹ jà tẹ́lẹ̀ ni ah rubbish. Eh, ẹ má bínú ibo gan gangan ni yàrá grand yín wa. mọ́ṣúárì ni kó ló bá wò pé gbẹ́ mbẹ́ tọ́kìtì tiẹ̀ gan lọ ó yàwèrè ni ah, kí fún ibùkún yìí náà àgbà mí náà ó yà á sókè ilé lọ́sẹ̀ kan tèmi kò dáràn ṣé olùbá òkú ìdèkè wa wọ́n ṣọ́lá jùlọ òru ni tani wọ́n kọ̀ tani ẹnu lé lọ who be you. Eh, ọmọ ọdọ. èmi lọ èmi lọ wọ́n tọ́jú èmi lọ wọ́n tó tọ́jú jù nílé to that up. Have to be. So, so to that, show me go back. Show us that, show us that. Show us that. Oh, olùbùkún ló mú director tó ní tẹ̀lé producer wa star lọlé. Mo ti gbàṣẹ PS mo ti kọjá ìra mi. Orílẹ̀ òṣèlú. Láwọn ti ṣẹlẹ̀ rẹ̀ ni. Olùbùkún ni o. Ẹ dákun, ẹ jọ sàn, ẹ kàn fún mi ní nọ́mbà yín. Mo máa ń kí ló ṣẹlẹ̀. Yọ̀bọ̀ ṣe orí ẹ. Báwo ló kún? Báwo ló kún? Báwo ló kún? Báwo ló kún? dẹ̀ lè dé wọlé lé ẹ má bínú rẹ̀. Oh ó lè ti jàrú o òyà láti pè é jàrú. ọmọ wa sórí iṣẹ́ ni. mo kọjá yàrá mi ah. finally. Ah, dìrẹ́tọ̀ mi má bínú rẹ̀ ò ṣẹlẹ̀ rí. bóyá mi bá bínú ẹnu lè tún bí mi sí. ṣé o rí pé ayé wa ti bàjẹ́ báyìí. títí ẹ ló bàjẹ́ tèmi ò bàjẹ́ ah, tolúwo tí ìbàjẹ́ báyìí pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ tá a lọ́gàá mọ́ yìí. kébékéde ankele ne ìwọ ò ní ankele rárá wọn ní ọ̀gá mix ṣé ọ̀gá kú nìyẹn. àbẹ́ ah, mọ̀ gbé orúkọ ọ̀nà tí ń sọ lẹ́nu àtẹ̀ntó mísì àtẹ̀ntó kú kí ló fi yàtọ̀ síra wọn. wo wọn jẹ ń tàn ọ ọ̀gá ti kú wọn fẹ́ sọ fún wa nítorí wọn jẹ star. wọ́n ti dín ní ìwọ ti dírìn ọ̀gá wọn kidnap ọ̀gá ni àwọn tó fẹ́ gbowó ló kidnap ọ̀gá wọn fẹ́ gba fifty million ló jẹ́ ká kidnap ọ̀gá ọmọ pé ọ̀gá ní owó ọ̀gá sì ní orúkọ ṣé wọ́n mọ̀ ọ̀gá ní orúkọ falafala gbogbo èèyàn ló mọ̀ pé ọ̀gá ní orúkọ ẹ eh. eh, ṣé wọ́n mọ̀ ni. ajẹ́pọ̀ wà lára wọn bẹ́ẹ̀ ni ó wà lára wọn tó bá sí lára wọn ni bó ló ṣe mọ̀ kó fẹ́ gba fifty million. wá ṣe ṣe orí ẹ pé ṣá. orí tiẹ̀ ni ò pé ó wà lára wọn. bákìdé kiri kò bọ̀. fílẹ̀ tó sọ yìí yín lọ sínú ilé ìlọsọ fún ìyàwó ọ̀gá pò mọ́ ń pa ó wà lára wọn. ṣé o fẹ́ kó bọ̀ ọbọ̀ ọbọ̀ mi lọ́wọ́ ni. kí ni eléyìí ó ti kọ́ bára rẹ. ṣé o yàwó rẹ ni. ìwọ gan yàwó rẹ yìí sọ fún ìyàwó ọ̀gá rẹ. olórí burúkú mo rí i pé omi lẹ ti mu látàárọ̀ wọ́n tẹ̀lé ti dúró láti àárọ̀ títí di sìn tí mo dẹ̀ mọ̀ pé ọkọ mi máa tó dé mo á pé kó má dà pé omi nìkan la fún yín pé kí n béèrè pé kí lè máa jẹ ṣókèlè ni àbí rice. good good madam regret mo ní láyé mi ni pé nígbà tí mo délé láàárọ̀ yìí mo mu mi mo mu juice tẹ gbé fún mi mo regret ẹ gan o tún á dì sí ẹni kí lè máa jẹ ẹ lọ gbé túwọ àbí fọkùnrin kaná ẹ director látẹnujẹ oh my god mo regret action mo regret it seriously like seriously um, mi bá ti lọ kí n má sílẹ̀ pé sílẹ̀ kọ́ máa nígbà tó wà lọ tán olè àwọlé ló jẹ́ kí n dúró dèkẹ́ wọlé bó ti ṣe tán oh kẹ́mi kórede o ti lose battle already either kò gẹ́ ètò gògó kò lò àbí kò fi mi sílẹ̀ wàá mú kan náà méjì i'm off. Yeah, yeah ẹ má ṣe bẹ́ẹ̀ mr tijani. àǹtí kẹ́mi ṣé mo pé obìnrin sóbìnrin lèmi àti yín inú mi dẹ̀ dùn pé obìnrin tó tẹpá mọ́ṣẹ́ tó dẹ̀ wà advocate nìyẹn wọ́n máa ń sọ pé bí àwọn dàrẹ́tọ̀ ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn bí wọ́n ti ní candidate títí wọn ẹgbẹ́ tó di ọkọ mi ọkọ mi ní kẹ́ lò kò ní pẹ́ dé kò ní pẹ́ dé rárá. my director dúró dè mí jàre. eléyìí fẹ́ lọ this is turning into something else. aṣiwèrè lẹni bá pé ọlọ́run kò sí ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run yóò máa wà títí ayé. kí nǹkan tó wá ń ṣẹlẹ̀ sí mi wọ́n everybody dá mi mọ̀ èmi ni kí nǹkan tó wá ń ṣẹlẹ̀ gan-an what's happening ah wọ́n àti everybody dá mi mọ̀. Yes kí lẹ ń ṣe bẹ́ẹ̀. no mo kọ. Um, oh, ok ẹ ń wo sí yà nọmba ẹ ẹ fẹ́ lọ sí ọkí àbí. no no no no mo kọ um, mo ń wo mirror. no kini o lè ní ẹ̀yin lẹ máa ń jí mọ́tò ẹ á sì pé kan bí last week ẹ̀yin ní àbí ayé yín ni ẹ dúró ẹ ṣáà ẹ dúró bẹ́ẹ̀ o. rárá o rárá o yes dami. dadi imam kò ta wọ́n ń béèrè yín wọ́n ní àwọn Mr. Olúmídé Ògúndé. wọ́n láwọn Olumide Ogunde, ah, ah. so ìwọ ò dá Olúmídé mọ̀ látijọ́ yìí ọmọ òkókó mọ Olúmídé àbí kí n ṣe àtọ̀ ni tó dẹ̀ mọ̀ pé mi ni mákẹ́tà fíìmù ẹ̀ ni mo yìí ń wò lọ́wọ́lọ́wọ́ nu lẹ́yìn náà wọ́n láwọn Olúmídé látijọ́ yìí. ẹ dádì mo mọ̀ wọ́n but this same man tó wà ń ta yìí kò kí ń ṣe Mr. Olúmídé tí mo mọ̀ but wọ́n insist pé àwọn ni Olúmídé Ògúndé ẹni tí wọ́ọ̀rí òjò olúmídé ó dẹ̀ insist pé òun ni olúmídé ògúnlé ah, olúmídé ò pé méjì ẹ̀yẹ méjì ò ń jáṣà kúrúkúrúkúrú ló dàn olúmídé ò wá tó ṣókè ẹ̀yìn ọmọ yìí. Hello, àpẹẹrẹ, um, ta ló ló ń béèrè? Ẹ eh, àwọn náà ni. Yes, ta ló béèrè? yes. Ah, ah, corporate pictures. yes eh, eh, èmi ni baba dami chairman corporate pictures. Ah, kí ni tó ń ṣe mí torí ọlọ́run ẹ̀yin náà ò tún dá mi mọ̀ èmi ni. ah no no no no ẹ̀yin kọ́ ọlọ́run nìkan ló ń jẹ́ èmi ni ọlọ́run ọba ló ń jẹ́ èmi ni. ah mo dáràn tí tèmi bá mi ah, alhaji èmi èmi olùmídé olùmídé ògúndé ògògó best actor yín tẹ̀ ń sọ fún mi pé tèmi ò bá ti sínú fíìmù kò ń tà tẹ́ bá tà á èmi rèé ẹ̀ tún dá mi mọ̀ ẹ̀yin náà má ṣe báyìí fún mi ẹ wo mi ò ní parọ́ fún yín ojú mi ti rí tọ́ o mo pe fóònù ti tèmi fúnra mi tí mo gbàgbé sílé ìyàwó mi gbé fóònù olóhùn òdòhùn yìí mọ̀ ó ní wọ́n ti gbà fóònù ó ní wọ́n àmì ẹ̀ ó ní wọ́n impersonate ọkọ òun ẹ̀ ṣàánú mi èmi rèé nàá ẹ̀ dá mi mọ̀ ojú mi rèé èmi rèé ẹ̀yin ni last hope mi torí Ọlọ́run ti bẹ̀ mí o ẹ má ṣe lè fún mi complete the story. you know what ntẹ ah! eh, eh, bá fẹ́ wọn fún yín ṣé owó lẹ ní ìdìbò wọn fún yín. ah ajé mi bàjẹ́ mo dáhùn wọn tó bá ní ìdòwò náà. Eh, complete pictures ẹ má ṣe báyìí fún mi. complete pictures àdára ah, kí ni ìtumọ̀ ilé. ìmọ̀lẹ́ tó o ti kọjá ah, lọ sí jọ sílẹ̀. ilé ó lálẹ́ wù èyí náà tún sọ lọ́wọ́ yìí bẹ̀rẹ̀ kó mú tiẹ̀. mo fọ́ ìyá tó ń sọ lọ́wọ́ yìí. òun ṣe fẹ́ gbọ́dọ̀ tọrọ látàárọ̀ tí mi ti ń bọ̀ pípa bọ̀bọ̀ yìí nìkan náà kan kò jọ ọlọ́run jọ ọ tiẹ̀ sọ fún mi tàná tó fẹ́ kó jọ òun náà ni ọmọ star ńlá ìràwọ̀ ìràwọ̀ tó gbéra wọ̀ mi James Bond ti wá bíbí rè o. ìjọba ìlú mọ ọmọ mi ti ń wà rí tí mo ti ń gbọpẹ tèmi rè. ẹ wo rọpò gidi gbà o rọpò gidi gbà because kò ṣe lélu ẹ̀kan gbé mo rẹ̀ torí ọlọ́run gbé sọ́ọ̀mọ́ torí tó fi gbé ni. mo mọ. o lè mọ torí owó ni tó wá lọ́wọ́ tó fẹ́ gbà mí nìjẹ́ kan gbà ọ̀nà mi nìkan kẹ́ gbá ẹni tì máa bójú àwọn tẹ́tí máa ti máa ní kọ́ ìyẹn lọ mélòó náà fẹ́ fún yín tó bá fún yín kọ́ ọ̀sán fẹ́ẹ́ nílájú mọ́ǹtì mo máa lọ káwọn tó yẹ pé àwọn ọmọ mi tó rí wọn gbá tí wọ́n ya wèrè máa kó wọn wọlé ah, ọlọ àlùbáríkà kíkan rórí ẹ̀ kíkan fàtú kí n gbé síwájú lé wa inú gba àwọn ẹlẹ́wà máa dùn máa mi máa ní mo ti ṣe oríire wa ni ó mọ àwọn wèrè ń labi omi ẹkún ó lè yí ẹ. ẹ̀gbọ́n ẹlẹ́ láì bọ̀bọ̀ yìí gan-an ọlọ́run ẹ̀ já ẹ̀ mọ̀ yẹn wò ó gòrè ògógó ọmọ kú lòdò ẹtí gbogbo ayé fẹ́ wò rè o ó yá ẹ̀pẹ́ yìí gan fọ ẹ̀ ní fọ kẹ̀ ṣé ẹ̀ bẹ́ẹ̀. ṣé tẹ́ bá rí ẹ dá mọ̀. ẹ ṣe máa ní ṣé tí mi bá rí mi dá mọ̀ ẹ tó ti wá sádùúgbò wa tó wá bó ṣe rántí báyọ̀ ọmọ ó kàn lọ́wọ́ rántí mi kàn ń ké ni. ó kàn béèrè pé kí ló pa mí lẹ́kún kò jẹ́ ti béèrè kan àwọn èèyàn béèrè pé kí ló pa mí lẹ́kún mo ní àbó ṣe rántí ẹni mi fọ́ fún ó ṣe kí ni ó sáré fún mi lówó àlọ́ rogo mi lọ fẹ́ bí olórí burú ẹ̀rọ ẹgbẹ́ fẹ́ ké ẹ máa gbọ́ fọ́ọ̀sì ẹ̀ ní kí wọ́n bí ìyá ayé rẹ ṣe ń bẹ́ẹ̀ ni. Um, ẹ ṣé mo lè rí yín mo fẹ́ bá yín sọ̀rọ̀. níjọ o ṣé léèní. ẹ jọ. ẹni bá pọ̀ kò sí aṣíwèrè ní. wọ́n lálẹ́ wù ní bá pọ́lọ́run kò sí aṣọ́rẹ́ mi. nílò ah, ṣe iṣẹ́ rẹ̀ pé mò ń janu ni ẹ̀wọ̀n ẹ̀sùn máa tó wà bẹ́ẹ̀ ẹ̀ bèrè ọ̀fẹ́ ń dọ̀ kárí ilé ni mí mi kárí ìlú bàjẹ́ kò sí nǹkan tó ń lọ tí mi mọ̀ ẹ̀wọ̀n mi mọ yẹn gan ṣe pé mò ń parọ́ ni ṣe owó tó fún mi ah, ọlọ́ọ̀kọ́lọ́ọ̀ bá mi ba ti Santos jẹ́ nǹkan mú fóònù mi fi jà pé ọlọ́ọ̀ máa fi ran ọmọ ọmọ ni èyí gbọ́dọ̀ fún yàn lówó kéèyàn má kí ipò ẹ̀ wọ́n ti gbé fóònù mi lọ nìyẹn ìfúgbà tó ṣèkì mi mi ń wọ glove sí ni bó ṣe hàn gìmí lásán mi wẹ̀ ìbẹ́ náà ló jẹ́ kí n máa padà wẹ̀ mi ìfẹ́ wẹ̀ rárá kí n kàn máa ta sánsán kí n máa ta sánsán ògògò ọlọ́bí lè parọ́ fún yín o. ẹ ẹ̀dẹ̀ tí ìdí ibẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí náà. ààrí òun náà ló jẹ́ ká máa pété pèrò ń bẹ̀rẹ̀ ọlọ́run tẹ́yìn bá mọ ibi tó wà yẹ kan blow whistle ọlọ́run má gbọ́ front ẹgbàgbé ẹgbà tó mo gbẹ òfẹ́ lọ́kọ́ náà fi ń ṣe wèrè tó wà wèrè ń gbórí mi wèrè ní òjẹ́ ń tóbi mi ń èmi ni èmi lolúmídé ògúndé ògògó tẹ̀ ń wá lélẹ̀ yìí ah. ẹgbẹ́ ìwo mi dáadáa ìwo fọ́tò tó wà lọ́wọ́ mi ẹ wo ẹgbẹ́sẹ̀gbẹ́ mi ẹ wojú mi. Ah, mi lójú nusa ẹ jọra bàjẹ́ o bẹ́ẹ̀ ṣe jọra tọ́lá yìí jọ lórí burúkú olórí burúkú gẹ́gẹ́gẹ́ lẹ́yìn jọ ó jọ lórí rẹ owó yìí gẹ́gẹ́ dàbí èèyàn òwò rẹ ṣe ga ọ̀gá ló lẹ̀ bí ẹsẹ̀ rẹ kí ló ṣe ẹ òun wò bí akọ àdán máa pọ́n ẹgbẹ́ tó mi máa bínú sọ ti gbé lu òkèèrè o gbé bẹ́ẹ̀ lọ́mọ tán pé ní bẹ́ẹ̀nbẹ́kùn máa ṣáyà ní bẹ́ẹ̀nbẹ́kùn olùsìwọ́ tó jọ tó tó jọ àfin ó tiẹ̀ jọ àfin àfin gẹ́gẹ́ ni wọ́n fi ń wé ẹ̀dá dúmọ́ ara dán ọlọ́run ọmọ tó dúró re jọ̀wọ́ bínú sọ mọ́ ládàpọ̀ hospital orúkọ ẹ o asúdà kò súnmọ́ wọn ń bẹ̀ kó kàn gbábẹ́rẹ́ ogun dílé kí gbèsè ayé ẹ̀ lè yàtọ̀ sí ti tẹ́lẹ̀ kó dá fún ẹ wá láti ilé ìrìbá tì kàbọ̀ yẹ́ ẹ lójú olóòsì òfẹ́ jẹ́ èèyàn gidi ìwé rí á kóòbù ẹ lára bàtà wọn tó ní ẹ jẹ ó yá wèrè. àǹtí àǹtí ta ni ẹ. èmi ni mà ẹwọ tí mo rí ẹwọ ẹwọ ń kúnnu pépà lóde àwọn yìí ta ló ṣe léyìí níjọ́ wo tíjọ́ wo mi ìsọfíhàn gbọ́kọ̀ mi miss now ta ló wà pẹ̀lẹ́ ẹ wo gbogbo estate pátápátá náà ti mọ̀ látẹnu géètì lọ́hùn náà ti sọ pé wọ́n ní wọ́n miss wọ́n ní géètì máa sọ pé látàárọ̀ náà ti ń wá wọn. abúyá wèrè ni ọkọ mi jáde ó máa padà wá sílé wọ́n ti gbé pé missing already. ẹ mọ̀ pé ìràwọ̀ ni wọn gbogbo èèyàn ló mọ̀ pé wọ́n sọnù nìyẹn. tí ó ti pé twenty four hours. sani ah. kánú ṣe lè olúmídé. God. Olúmídé, where are you? bó tiẹ̀ mọ̀ sá ṣọ́ọ́jì alábẹ́ bó mẹ́rin ṣàgbọ́n wẹ́rì aṣíwèrè ni ó máa pé ọlọ́run kò sí iye. Ah, um, fún mi ní yàrá tí máa ń sùn. Ah, eh, èwo ni fífà a standard d-love super d-love executive sosa títí kí ṣe ẹ̀ṣọ́ mọ̀ mi ni fún mi ní executive suite tí máa ń sùn. Ah, ẹ má bínú sá èmi ò mọ̀ bóyá ìkejì mi lè máa ń bá bíbà títí náà dẹ̀ lọ́wọ́ náà mi ò fẹ́ mi bínú ẹ má bínú sá. ọlọ́wọ́ débà something wrong somewhere okay that's fine um, fún mi ní executive suite then um, tó bá ti di ọ̀la màá lo atm máa fún ẹ lówó. ẹ ìyẹn náà tún wà òkè tí wàá yẹ pé tẹ̀m lẹ́ni àwọn náà ní pọ́s nígbà tí ó bóyá kẹ́mi síta kí n. títí kí ni tó ń tó stubborn ẹ ọ̀rọ̀ mọ̀ mí ni fún mi ní yàrá sí mo ṣe ń gbẹ́ra mo sùn one week ní bíbá yẹn mo ń send àwọn èèyàn kọ́ wá bíbá yẹn wá sùn tí wàá tẹ́ máa fún mi ní bill mi at the end of the month kí ló dé kí wàá ló fa gbogbo eléyìí. ok má jẹ ká dún àjẹ kò rí lè fi atm tàbí lọ́wọ́ mi tó bá dọ̀la màá fún ẹ ló lẹ́nu lọ́sùn put my head somewhere. mo ṣẹ̀ṣẹ̀ understand yìí. ṣé ìṣeré ni ṣé iná yẹ̀sìn ni one thousand naira ni ibo ni mo ti rí yín iṣẹ́ wọ wèrè ni ah, ìgbà tẹ́ ti débi bẹ̀rẹ̀ tẹ́ tí wàá títí kiri mo ti mọ̀ pé lè mí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ni. ẹ lè bá mi o ẹ jẹ́ mi lẹ́nu sọ́kò tí máa yẹ bá rẹ̀ ẹ tún sọ ìbò ó yẹ kẹ́lẹ́ sọ ìbò ẹ̀yìn ṣé ṣe orí sí mi. embarrassment lè nà ló sọ. ibi ṣe ni pa ṣé ṣe orí sí mi. ó lè ó lè ó dà kẹ́wọ́n máa gbé mi kẹ́yìn máa fi kẹ́yìn máa gba etí kẹ́yìn máa rọ́nu gbèsè sálárì ó lé ẹ̀rọ ìwọ̀n alákòóbá. aṣiwèrè lẹni bá pé ọlọ́run kò sí ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run yóò máa wà títí ayé ká tó dáyé ṣóun lọ ọlọ́run ọba ń bẹ ìgbà tá a dáyé ọlọ́run ọba tún bẹ àní bàbá tún lọ tán ọlọ́run ọba yóò máa wá sí ni. mo fẹ́ kẹ́ iṣẹ́ tí yín bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ gbọ́ tí mo fẹ́ bá yín sọ nísìnyí. ṣe rí iṣẹ́ tí mo fẹ́ bá yín ṣe èèyàn tó bá lókìkí là á lò n bá parí rẹ̀ ẹ là bí ọbẹ̀ rẹ́kẹ́ ẹ gbọ́ bí fà ṣe wí ó ní babaláwo tẹ́rẹ́rẹ́ tẹ́rẹ́rẹ́ babaláwo gbàlàjà bíi iná òwú adé fún ìrẹ̀tẹ̀ méjì tí ó tẹ méjì látẹ̀là tí ó là yẹ́bẹ́yẹ́bẹ́ bí ọbẹ̀ rẹ́kẹ́ ẹ wò ẹ là bí ọbẹ̀ ah, ẹ wò bàbá hm? onítẹ̀kọ́ yẹn mi ò lè kọ́ o mi ò mọrin yẹn mi ò gbọ́rin yẹn dáadáa. mo ní ẹ la ẹni tó bá lókìkí ńlá lò kìí ṣe kórin kíkọ. ẹni tó lókìkí tó níràwọ̀ dáadáa òun ni máa lò kó sì wàhálà ẹ mo fẹ́ ṣe. àyìnbá ah, yín ṣètò tìró kan eh, eh. tìró ilẹ̀ máa lé lójoojúmọ́ tẹ́ ẹ fi pàdé ọmọkùnrin eh, lọ́gán tẹ́ ẹ bá ti lè rí gbà báyìí àmì kan sọ lọ́gàngàn orí rẹ̀. iwájú orí ẹ ẹ wò ẹ jẹ́ ìtòkù dànù mo ti lò tán. ó túmọ̀ sí lò ṣùgbọ́n ẹ wá rí i dájú lọ́jọ́ náà pé ẹni yìí sùn pẹ̀lú yín ẹ jọ wà nílé májú. ẹ kájọ wà nílé mọ́jú. bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ lọ torí ó ní àwọn gbólóhùn kan tẹ́ ẹ pè tẹ́ ẹ tó sùn lálẹ́ bẹ́ẹ̀ bá ilé ṣèṣì tẹ́ ẹ pé gbólóhùn yìí àbí ọmọkùnrin yóò sùn ọ̀dọ̀ yín ẹ ya wèrè. ọ ya wèrè. àlọ́ ya wèrè. wèrè bẹ́ẹ̀ ni. ìrọ̀ bàbá mi lè ya wèrè ọlọ́run nìjẹ́ ó máa sùn kódà kó má kùn jọ́nà máa gbé pílò lé lórí mọ́lẹ́ ó tún lé mi mọ́jú ẹ̀yin dàbí mọ ẹsùn omi ẹsùn omi orí mi o ẹ ah. mọ mi. bẹ́ẹ̀ ni mo wo wọ́n jẹ́ kí n ṣí nǹkan kúrò àbí kí n lẹ́ nǹkan mojú wà láì kò sí tí mi lè ṣe lálẹ́ àwọn ọmọ orí yìí mọ̀ yìí. ẹ dá mi mọ̀ ẹ̀yin mọ̀ mi. Ah, ah, ọlọ́run o hmm. ọlọ́run ẹlẹ́dàá mi mo mà dúpẹ́ mo mà dúpẹ́ mo mà ṣe mo mà dúpẹ́. Ah, orí mi ò ò fìyà jẹ mí mo dúpẹ́ ọlọ́run mi ò orí mi ò fìyà jẹ mí o mi ò lágùn jìnnà mi ò ṣe wàhálà púpọ̀ jù. ẹ wo àwọn èèyàn dá mi mọ̀. wọn ò mọ̀ mí. Ah, kò ní dẹ́gbẹ́ ohun tí ọmọ yẹn mi mọ ipá mo mọ ipá. Ah, ẹ wo ẹ bọ́ kó tó ṣẹlẹ̀ kó sí wàhálà ṣó ti yẹ yín nísìn jẹ́rìí ìdí ẹ̀sọ́ pẹ̀fẹ́ lọ ra oúnjẹ yẹn ẹ fún oúnjẹ lẹ máa fún yín lóúnjẹ gbogbo jíjẹ mímu ìrọ̀rùn ló bá dé tèmi kó sí wàhálà inú mi má dùn o mo ti ń wá yín látàárọ̀ ẹ ń wá mi látàárọ̀ ẹ wo ìyá ti jẹ mí gan o ìyá ti jẹ mí gan lénìí kò síbi tí àwọn èèyàn dá mi mọ̀ ẹ ṣe wá jẹ́ yìí nìkan lè dá mi mọ̀. látàárọ̀ ni mo ti ń wáyé kiri pé kí tí ẹ rí yín kí àgbà tẹ fẹsẹ̀ ra yín wá kí ni mo á ń dààmú kiri fún látàárọ̀ ẹ wo ẹ já wọlé ṣé kò sí nítorí wa. Ah, ẹbí ọtẹ lẹ mọ mi àbí. ṣé kò sẹ́ni kòkò tó léwu ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé ah! àti mo dẹ̀ ṣe wàhálà ẹ wo ẹ ṣe àjà lọ ẹ wo ah, ayé yẹn dẹ̀ dá ṣé ni bá ṣe fẹ́ sára yín ní ìwà yìí gbígbàdúrà náà ni ah, ọlọ́run o mo máa dúpẹ́ o. ẹ wo ẹ wọlé ẹ wọlé ilé ni ilé ni ẹ wọlé ẹ wọlé ẹ wo ilé lò ilé lò pálásì mi rè tí mò ń aláti ẹ wò ẹ ṣe fàájì ara yín tó ti yẹ yín kó sì wàhálà ẹ wò kẹsùn èmi ní gbogbo bíbá èmi Ọlọ́run jogun ẹ. Uh, that's fine ẹ dúró um, báwo lẹ ṣe mọ̀ mí sí. ẹ èmi kẹ. báwo lẹ ṣe mọ̀ mí. Ah, èmi ò ṣe lórí èmi ò kọrin èmi ò ń kọrin o mi ìṣẹ́lẹ̀ ìtẹ̀sẹ̀ yẹn mẹ́nu kò bẹ̀ ẹgbẹ́sẹ̀ kò bẹ̀ mi ò kí ń kọrin tó ti yẹ yín lè sìn èmi ń ṣiṣẹ́ ni mo ń ṣiṣẹ́ lójoojúmọ́ mo dẹ̀ ń rówó. it's okay um, ṣe rí bẹ́ẹ̀ ṣe wò mí kò sí òtẹ́ tí mo ti dé lálẹ́ pé mo fẹ́ sùn eh, but um, bọ́lá ṣe ní kí ó jẹ́ ìlẹ̀ máa ràn mí lọ́wọ́ ẹ ṣáà jẹ́ kí n sùn tó bá di àárọ̀ la a máa sọ gbogbo ẹ̀. Ah! Ah, ah! kí ló fẹ́ ṣe lọ́dọ̀ bọ̀dà yín kí ló dé kí la wà wa fún ṣé fẹ́mi rè ilé dẹ̀ rè ilé nílé yín kí ló dé tẹ́fẹ́ lọ sọ́dọ̀ bọ̀dà yín má lọ yín lọ sùn ibi lẹ́ máa sùn ẹ̀wẹ́ kí la kú oríire o ẹgbẹ́ mi gan pàpà kú oríire o mo rí yín o mo mọ yín pa mo ti mọ yín jù mo mọ yín jù bẹ́ẹ̀ ṣe lérò lọ mo mọ yín gan jíjẹ nǹkan ẹ̀yin nìkan lẹ́ ń gbébí àwọn. ẹ. ṣé ẹ̀yin nìkan lẹ́ ń gbébí. ibi ah èmi mo ní èmi lọ́jọ́ gbọ́ ẹ̀ fún kó sẹ́ni tó lè gbà lọ́wọ́ mi kó sẹ́ni tó lè gbà lọ́wọ́ mi mi lọ́jọ́ gbọ́ ẹ̀ fún kó sì wàhálà ẹ̀yin ẹ̀ máa wọlé ẹ̀ ṣàjọkù ẹ̀ máa jẹun ẹ̀ máa mu níbi ìlàlẹ̀ àbí ẹ̀ máa wọlé sùn. it's okay ẹ ṣáàjẹ kí n tẹ sùn. ẹ ẹ máa wẹ oúnjẹ kọ ẹ wò aṣọ ó wà ok. kí mu wa. no no no no ẹ kọ wọlé. ìwẹ̀ ìwẹ̀ kọ ẹgbẹ́. ẹ má wọlé mọ́ ah! ok. ó rí mi o mi ò ní jí náà ọlọ́run ò jẹ́ kí ṣe wà lápapọ̀ ah èsì ọlọ́run lórí ah! tí mo mọ yìí mo mọ yìí mo mọ yìí ah ẹ wo mo fẹ́ jẹ́ ní wàá ṣọ̀kọ̀ fáwọn mo mọ yìí èmi ológo rèé olúwa gbogbo mi fún mi èmi ológo rèé olúwa gbogbo mi fún mi àwọn kan fẹ́ gbìmọ̀ láti lògo mi fara wọn àwọn kan fẹ́ dìtẹ̀ láti lògo mi fara wọn èmi ológo rèé olúwa gbogbo mi fún mi orin tó ní kí n kọ́kọ́ síwájú òun nìyẹn wọ́n ní pé torí pé kí ni aṣọ dúdú aṣọ pupa ó ní kò ń jẹ́ra wọn níyàn wọ́n ní pé aṣọ aláṣọ báyìí òun la ọ̀gá ló máa ń dàbòrà tábà ṣe é dé bá funfun tó bá ṣe ṣe ló máa padà pupa bẹ̀rẹ̀ sí máa wọ ẹ̀mí létí tí n bá ti fi kíní tí n bá fi kàn lórí báyìí tó tó n bá ti fi kàn lórí báyìí gbogbo ìràwọ̀ mi kó bẹ̀rẹ̀ sí máa tọ̀ kókò mi kó máa búyọ kí máa kọ́lé mọ́lé kí máa ra mọ́lé kí máa ra mọ́tò kò ṣe ìrìn mi nítorí pé kíni ọ̀tọ́ kejì bá bá lè sọ̀rọ̀ ló máa ń bọ̀. microphone ó sórí tí mi bù kọ the man just said kerewa kerewa kerewa he was texted ó mi kerewa kerewa wa kerewa kerewa wa kerewa kerewa wa. àtòrìláyé àtòrìláyé bó o bá lọ síwájú a tún lọ sẹ́yìn o ah, ah. ẹni ayé bá àbọ̀lórí burúkú lélẹ̀ yìí ni ṣáyé ṣe ẹni sọ́wọ́ wèrè níbo ló ti wá ná ọkọ̀ déédéé wọlé ọkọ̀ ń jábọ̀ òde wọnú bíbá yìí ọbẹ̀ fọlá bàtà sọ̀rọ̀ pé omi ló mu kú ni ṣáyé ọba ṣe ẹṣẹ àbọ̀lórí burúkú ọkọ̀ déédéé bọ̀ from nowhere ṣébi pẹ̀lẹ́ ẹ̀jẹ̀ ní ọ̀rọ̀ àjọ ti tẹ́lẹ̀ ní àbáná ọ̀rọ̀ àjọ sọ ni ọkọ̀ déédéé login sínú sáìtì mi àbí àgbà tí wọ́n bá login tẹ́lẹ̀ login títàn òun náà login má bínú ṣọ́ọ̀mọ̀ pé dátà gan ti tán lẹ̀ ṣọ́ọ̀mọ̀ yẹn gan sọ lórí dátà yìí ni owó wèrè ni àbórí ẹ ti yí ni ó ah, tún wá wọnú ilé tán ó bọ́ sórí orí bẹ́ẹ̀dì mi ó sùn gbalaja ó wá ńlá láàyò ńlá ládùn nígbà tó wà nílùú òyìnbó bó mọ ìgbà tí mo ti wà níbẹ̀ tí mò ń wú ẹ̀ tó ń yí lọ tó ń yí bọ̀ tínú ẹ̀ tún dúró tún fẹ́ yín sọ́lọ́n pé ọlọ́run ò ṣe òwò ọlọ́run ẹ wo paradise ẹ wo nǹkan tọ́lọ́run bá ṣe wọlé wọlé ọlọ́run wo ṣùṣù ló fi tá mi ni ò ń pẹ̀ fún ṣó fẹ́ máa dìde ó fẹ́ máa downgrade mi níwájú àwọn tètè mi ní kọ́dẹ̀ fún wọn olè ni ẹ olè ló wájà olè ló wájà wo wo wo sẹ́rọ́ tó ń wo yìí ẹ́ńjìnì ẹ̀ ìjẹta ni mo wá tì definitely o wà lára àwọn tó máa yọ tà nǹkan kan. àbọ̀dọ̀ ni burúkú ni ẹni. àbọ̀dọ̀ ṣé o ṣì rè wọ́n á bẹ̀rẹ̀ lẹ́bọ̀ òṣì. ṣàlàyé fún ta ni adébẹ̀ ò fẹ́ gbọ́ kọ́kọ́ lẹ́nu ẹ kọ́kọ́ bàbá àgọ́wẹ́ ẹ̀. àbá gba ẹ ní etí wàá gbábẹ ní Kwara. ilé nǹkan No, this is my wedding. Album ring. Wedding band. Wedding ring. Tún pè. Wedding ring. Ah, ó dà pé gbogbo yín ẹ fẹ́ bọ́lẹ̀. Mo not. mi lọ. Ó dà pé orí ẹ ti yí. Ṣé wàá rí bó ṣe wà yìí? Wàá rìn o. Ah, eh, ìpìlẹ̀ ń ṣẹ̀yìn. Á ìpè kọ́, mò ń fi ràn ẹ́ lọ́wọ́ ni. Wàá dẹ̀ máa rìn báyìí, omi á máa sun, á máa dà lára ẹ báyìí. Òjò dẹ̀ ní rọ̀, wàá máa wo pé bolo mi ti ó dà mí lójú pé tí bá ṣàlàyé fún mi ẹ máa understand nǹkan tó ń bọ̀. ó dà pé wèrè wà lórí. ẹ jẹ mọ orí jẹ mo dárò ẹ jọ pẹ̀lú ọlọ. yẹ yẹ yẹ yẹ ọdún mi ọdún mi yẹ yẹ ọdún mi mo dárò ẹ jọ. ó tó kọ mí sí ẹ lóòótọ́ lágbára Ọlọ́run máa dí a dádì ò ní pẹ́ dé àdé ní gbúrò aburú lórí wọn ẹ pẹ̀lẹ́ mà ó ga ọ kéèyàn dẹ́ kúrò nílé ká má mọ ibi tí wọ́n lọ abirú kí líle bí bá tiẹ̀ ní ká lọ rìpọ́ọ̀tù fún àwọn ọlọ́pàá bó tá bá lọ rìpọ́ọ̀tù ń sin àwọn ọlọ́pàá nǹkan tí ò sọnù ni wọ́n máa wá káàkiri bẹ́ẹ̀ ni wọ́n máa fi hàn ṣe jẹunjẹun ní wọ́n lè láwọn mílítàǹtì kan àwọn gbòòrò accident kan nìkan nǹkan tẹ́ pé kò kí ń ṣe tèèyàn wọ́n kò bẹ̀rẹ̀ sí máa oríṣiríṣi ṣe rí kan sọ sí mi lọ́kàn o kó má jẹ́ àwọn kidnappers ni wọ́n wà ń di ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni torí mo ti rí irú ẹ̀rí dáadáa wọ́n ti gbọ́ bàálù lójú mi rí wọ́n ti gbé ọ̀gá ọlọ́pàá rí wọ́n ti gbọ́gà sójà rí ká má tí wàá sọ olókìkí èèyàn tọ́mọ̀ yìí pé ó máa lówó lọ́wọ́ ádà láwọn big fans lẹ́yìn yẹn gan ó lè ní gbogbo wọn wọ́n lè pè báyẹn sí kó máa béèrè hundred million fifty million naira so mo wá fẹ́ ka ní sùúrù báyìí ká máa retí kọ́ wọn ẹ̀jọ̀ mo fẹ́ bìnrin kọ̀ọ̀kan wọn ṣé látànà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ ṣé àwọn fún ara wọn gan ṣé wọ́n ti pe fóònù wọn. Ah, ah nígbà tẹ́yìn náà máa sọ̀rọ̀ ń sìn ẹ ní bóyá àwọn kidnappers báwo náà ìwà fẹ́ pè látọ̀hún. Eh, kò tó dé ní o. ẹni ayé bá ń yẹ kó máa yọ̀ láyọ̀ jù bó ní ti rí aláwọ̀ lè rí bẹ́ẹ̀ o bó ti wọ̀ lọ́run ló ṣe ń ṣọlá. ọ̀gbẹ́ni orí burúkú ò lè ń sùn ó wọ́ wèrè ni orí èyí ni irú orí olórí burúkú òṣìwò ló ń sùn bíbá iná ṣó gbádùn ṣá ṣó ń sun ni àbọ̀ òronú ó wá bíbá yìí lánàá sọ fún mi ẹni ẹ̀gbọ́n ẹjọ́ jẹ́ kí n sun bíbá yìí kankan mo dẹ̀ sọ pé pé olúwa ló nílé àti ẹ̀kún ẹ̀ tó ti yẹ àti arú àwa ta tẹ̀dó síbẹ̀ mo dẹ̀ sọ fún ẹ pé tó bá fẹ́ sun oorun òṣì kan ní bíbá yìí ó lá iṣẹ́ ti bá gbé fún ẹ ó láti ṣe ó dẹ̀ accept pé ó máa ṣe why tí mo fi wá dé bíbá yìí ní àárọ̀ yìí tó wá wà bíbá yìí tó ń sun oorun olòṣì ṣé kò yẹ bí ṣe dé bíbá yìí kí n ti bá ẹ irú òṣì wo ni gbogbo eléyìí náà. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ ló ṣì wọlé wa ẹ̀gbọ́n ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ó yẹ kẹ́ mọ ọ̀rọ̀ ẹ tẹ́ ń bá sọ̀rọ̀ ó ń dùn mí ó ń bà mí inú jẹ́ gan pé ẹ mọ ẹ tẹ́ ń bá sọ̀rọ̀ yìí ni bẹ́ẹ̀ náà ni mo débi báyìí lánàá ẹ ṣe mí bó ṣe wù yín ẹ nà mí ẹ ní àwọn bíi bébì mi ò lè sọ̀rọ̀ torí pé torí pé mo fẹ́ jẹran mo pé màálù ń bọ̀ dà kí ló dé tẹ̀ ń ṣe báyìí fún mi náà ẹ mọ̀ mi ni tẹ bá mọ̀ mi ẹ̀ ní ẹ̀ ní treat mi mẹ́ṣẹ́ ń treat mi yìí ah. Ah, mi ò believe mi ò ever believe pé mi èmi fúnra mi mo sùn bí tí mo sùn yẹn lánàá tó bá ṣe tó tó dé tó ní ká wá mọ. ọ̀gbẹ́ni má sọ̀rọ̀ èdè gbére níbi ìbàyí járe. abúlé abẹ́lé èsì rè ṣé èrè pórí ẹ̀ ti yí nínú paradise ti tèmi ni wọ́n sọ pé ò lérò pé o lè sùn bí ìbàyí mọ́jú ibi táwọn kan wá ní pé kọ́tẹ̀ wá sùn táwọn Túndé Dixon gan tó bá rí irú bíbá ìsùn ṣé wọn ò ní sọpẹ́ ni ah! ó wá sọ bẹ́ẹ̀ ni pé ìwọ lérò pé o lè sùn bíbá yìí àlùjọ náà ti tèmi èsì ibẹ̀ pámánẹ́ǹtì ni ọ̀ nídìí pọ́n fi sáré ògiri rárá kò síbi tí ó lè gbà fẹ́ kò síbi tí ó lè gbà wọlé àbí wọ́n rí àpẹẹrẹ ẹ̀ ń pé orí ẹ̀ yìí òun yẹ orí ẹ̀ yìí ni ó ṣe gọbi Túndé báyìí náà orí ẹ̀ yìí ni ah! ṣé orí àpẹẹrẹ ń pé ẹ̀fọn jẹ́ ń pé ó gbá ẹ̀fọn sórí àwọn ẹ̀fọn bíbá ac ni máa ń fún wọn gbà tí ṣeré ni àbí ìgbà tí abranco tó máa ń fún dixon nígbà tí láti bíi seven years ago bẹ́ẹ̀ náà lù bẹ́ẹ̀ ló ṣe rí ṣó gbádùn jẹ́ kí orí ẹ̀ kó lọ pé mo wá tún wá ń sọ̀rọ̀ wọ́n sọ fẹ́mi pé tẹ́mi bá mọ̀ wọ́ ta ni ẹ́ ta ni ẹ́ náà irú èèyàn òní wo bá jẹ́ ìwọ mọ̀ ọ̀ràn kìràn máa jẹ́ ọmọ èèyàn gidi kan wàá máa bọ̀ wàá ní o fẹ́ wá sun bíbà yìí ó tún wá sùn náà pẹ̀lú àlàáfíà ṣé mo rí pé mi ò rí ẹ lóru tó hàn hàn bígbà tí Túndé ń mí ṣọ́rọ̀ mi ń sìn ó wá wá ní bákan ní ẹ ṣe jẹ́ ṣó ní nǹkan tó fẹ́ sọ fún ẹ bó ṣe dúró yẹn ó yá gbà báyìí kó lọ parí assignment wa wọ́n kọ́ mọ̀ bá wí ni ó máa rìn lẹ́gbẹ̀gbẹ̀ má lọ rìn ibi ẹni tó lówó lọ́wọ́ ló ṣì ní ẹ ó rí ṣe tó fi débi o tó lọ rìn lẹ́gbẹ̀gbẹ̀ yìí bọ́sẹ̀ ó wọ wèrè ní níṣẹ́jọ́ àbólóṣì lélẹ́yìí olóṣì ó máa ń yọ̀ ọ́ ìwọ ọlọ́run ọba ìwọ ọlọ́run ọba ńlá mo ṣẹ̀ṣẹ̀ gbà wípé títóbi ni orúkọ rẹ mo ṣẹ̀ṣẹ̀ gbà wíwo nìkan lọ́ba mo wà láyé bí ẹni tí ò sí. èmi tí gbogbo ayé ti dá mọ̀ tí wọ́n ń pọ́n mi gẹ̀gẹ̀ mo wá dẹni yẹ̀yẹ́ mo dèèyàn lásán èmi tí gbogbo èèyàn fẹ́ wò mo dẹ̀ ń tó rìn láàárín ìgboro tí wọn ò tiẹ̀ mọ́ ah! ọlọ́run o ta ni mo ṣẹ̀ tó bá jẹ́ pé yàn ló ṣe lé fún mi ọlọ́ bá mi bá a wí eléyìí pọ̀ ó pọ̀ fún mi ọlọ́run tó bá dé jẹ́ pé wọ́n náà ló fi ń bá mi rí ọlọ́run dáríjì mi bá mi dá ojú mi padà káyé dá mi mọ̀ lọ́wọ́ ṣàánú fún mi. mo bẹ̀ ẹ́ bá ń bàbá ẹ lọ Elédùmarè mo lè para mi. ó sọjà jí alájẹdà padà gbogbo ẹ ń pàyàjọ látàrọ ni mò ń gbọ́ mo kàn fi gbígbọ́ ṣaláìgbọ́ mo wu ẹ àṣìírí ìgbà tó kọ́kọ́ máa wọlé ògbé ti tayọ ẹ fàdéyọ olóró wọlé ìgbà tó yá ọ ló a ló tún rán ẹ lọ sí ràgbìjì lọ́dọ̀ ògùn jìmì ìyẹn ló tún wá lò fún mi lọ́tẹ̀ yìí ó dẹ́ pa ṣì èrè ní ìyẹn ṣá ṣé ó wọ wèrè ní kí ló dé tó ń fi títẹ ẹni mi lára táyé bá gba ẹ̀gàn wà gbé mi lórí ó wọ wèrè ṣó fẹ́ẹ́ fi mí ṣoògùn wo ní àbólóṣì lélẹ̀ wà ọgbẹ́ni wo mi dára wojú mi o ṣó ti yí ẹ àṣàṣì òràn bèbí o gbàgbé ọlọ́run ọba bí ọba lọ gbẹ́bọ lórí mi ní olóòrù kò lè jẹ ọlọ́run ah àbí ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn tó ní dá padà ajé alájé ni wọn bí ìyá ẹ̀ rí wọn máa dá padà ni à wọn bí ìyá láyà sí abáni àtòníṣà wọn bí ìyá láyà wọn rí wọn lé ẹ̀mí àkùbé ẹ̀mí àkùbé lèmi ń lò mí ò ló ṣáínà àbó ǹsùn fi wèrè lẹ̀ lórí burúkú tó lọ́ ń fa jíà àtúwá wí tán ó ga gbogbo tán sórí bẹ́ẹ̀dì mi wọn bá mi pin jẹ mi máa ń lò nǹkan mi tán ni ọlá ipò wà ń bíbá ìmúkọ iṣẹ́ díẹ̀ kù fún ẹ ọlọ́run o tún à ń kọjá báńdì ẹ̀ wàhálà ìtàláì tí bá gbé sisi wa kò sí bóyá lè tóbi tó wọn bá tó máa jẹ ni kó tóbi ju ẹni ọlá Badmus lọ kò lè bá mi pín jẹ ó máa jẹ díẹ̀ àṣìírí o tún wá ń ga òun sí abúlóṣì ni ó yà sùn. màá gba ẹni etí ó máa dàbí ìgbà tó ṣe irin mú ẹni. mọ́tò sùn. ṣé ó gbọ́rọ̀ ni àbórí ẹ̀yọ́ ló ń jí mi olórí burúkú ti ń kọ́ ọ̀dì sí mi. báwo kò sùn ká abúlóṣì yìí lè wà rí torí mi mo jọ géè ni. má jẹ́ gbọ́ nǹkan kan mọ́ ṣé o ti gbọ́ díjú ẹ̀ díjú ẹ̀. ní ọjọ́ òní ogún kò sì sí ẹni tó lè béèrè gbogbo bá ti lọ́wọ́ mi mo lè ju alàyè dúró òkú nínú alàyè ẹni tó gáyè wálẹ̀ lójijì bẹ́ẹ̀ sì ni èèyàn kẹkẹrẹ lè di ẹyẹ lọ́wọ́ gbogbo ẹ̀ fún mi sí ọlá ní nítorí kìí ni mo tó kọ́ tó àmọ́ mi ò nífẹ̀ẹ́ sí ẹni tí ó bá ṣe ìgbéraga àgbègbè lásán ní gbogbo tí o lè jẹ́ pé láàrin ìṣẹ̀lẹ̀ kan kò sí àlàyé tí mi ò lè yá gíga ipò títí tó bí tèlè fi ọlọ́run mi. ọlọ́run. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Allah olúmídé ogun olúmídé ogun de ogogo ah ogogo yé mo dé ogogo olúmídé ogun de ah èmi da bàbá bàbá ṣèbọn náà ń wá yín ni ṣèbọn náà ń wá yín ni olórí burúkú mà làwọn èèyàn ah ẹ̀yin dẹ́wà sá pamọ́ sí ní ẹ̀yin ya ah, ìrọ̀rùn òfò ni mo sùn ẹ̀jẹ̀ tún ti yá mi lò ah màá gbowó yẹn lọ́tọ̀ ẹ gbàgbé bóyá iṣẹ́ làwọn tó kù yín dẹ́ni kó wọnú pálọ̀ mi ọlọ́run ọgbà ọgbà àdẹ̀rà tọ́lọ́run bá ṣe fẹ́mi rè é ẹ owó bí ẹ wá ya fíìmù nu yàrá mi ẹ sọ fún mi ẹ tún yé mi láńlọ́ọ̀dù ẹ tún yá mi lò owó yín di méjì olúmídé ògúndè ogogo náà lè ra múra bíi wèrè báyìí ṣé uh, wèrè ní rọ́ọ̀lù tán ní kẹ́yìn ṣe ni ogogo ah wọn bí ìyá yín rè ah sorry màá gbowó mi lẹ́nu ah olúmídé ògúndè ogogo máa kú lòdù ah ogogo kí ló fẹ́ kún kò sí kámẹ́rà mi ogogo. Sí títóbi títóbi títóbi ọmọ tẹ̀lé ti di mẹ́rin lọ́sẹ̀ mo sì ń jẹ́ lé mo ní àgbàrá mi lò ẹ́ bí jẹ́ nìkan lò lónìí.

ògógó nìyẹn ẹni ló yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o ọlọ́run àbọ̀ ọlọ́run àbẹ̀ èèyàn èmi ni ò ṣe ní kéèké di mẹ́rin níwájú mi o ọ̀yá mi yàrá mi ló tún yé mi gan lòlóòrò ìtọ́bi àti fi òkè kí n ṣe títè òní síṣòro ẹ ṣá mọ̀ wà ẹni ọlọ́run ṣe gàrí síra ẹ̀ àgbogbo ilẹ̀ ṣá máa mi. ẹ má jẹ́ ń fún yín màmá tèmi di mẹ́rin lọ́wọ́ wọn o ọ̀yá yàrá mi lò wọ́n tún yá mi lò láì sọ fún mi ọ mi ò mọ̀ tó dàá mo tún fún wọn wá lóde mẹ́rin bàbá tó wẹ̀ lọ́lọ́run.